Olaguju agbazalẹ kona do sewe sewe igo na kona chefu agbazalẹ kona do sewe yewe ahoro fotundo nukun ma na mọnu mẹnu ẹ na sẹnu edo nukun ma na mọnu yewe ahoro lọ agbazalẹ kona do sewe igo na kona chefu agbazalẹ kona do sewe yewe ahoro lọ. Votundo tu emana seho, seho, seho. Menu ena senu edo tu emana seho. Yewe ya horo. Agbaza lepo na do sewe. Gigo na kuna chefa agbaza lepo na do sewe. Yewe ya horo. Votundo nugbe emana loho. Menu ena senu edo nugbe emana loho. Yewe ya horo ofa agbazalẹ kpona do sẹwe. Gigo na kuna chefa gbazalẹ kpona do sẹwe. Yẹ̀wẹ̀ ahọ́rọ̀. Gbogbo ara mi ma fi yan lọ́rùn mi. Ọ̀rẹ́ ni tó dá mi sí gbogbo ara mi ni màá fi yan lọ́rùn mi. Ọba tó dá wa sí òrìṣà ní ojú wọn ò lè fi ríran. Ta ló fẹ́ so òrìṣà tó lójú tí kò lè fi ríran o? Nítorí de gbogbo ara tèmi lèmi fẹ́ fi yan lọ́rùn mi òrìṣà ní etí kò lè gbọ́ràn ta ló fẹ́ sin òòṣà tó ní etí tí kò fi lè gbọ́ràn mẹ́nu ẹ̀ na sẹ̀nu ẹ̀ dó tó ẹ̀ máa na sí ho yẹn wọ́n yà fọ́rọ́ votun tó nu pẹ̀ òrìṣà ní ẹnu kò lè sọ̀rọ̀ ta ló fẹ́ tó ní ẹnu tí kò fi ni tí kò lè fi sọ̀rọ̀ àgbàzalẹ̀ kò náà tó sẹ̀wé ìgònà kúnà jẹ́ fún àgbàzalẹ̀ kò náà tó sẹ̀wé yẹ̀wé àkọ́wọ́ èèwọ̀ náà mi ò ti tán. èèwọ̀ náà mi àwítọ́. àkúnà gígùnà èèwọ̀ náà mi ò ti tán. èèwọ̀ náà mi àwítọ́. Christ Apostolic Church by agbára ọlọ́run nígbà ni bàbá ọlágójú wa náà mi ò ti tán. Yesu wanami awito Ewa nami atoto Ewa nami dagbe mẹtọ yẹn wá dó dagbe dagbe Jésù wa nami dagbe mẹtọ yẹn wá dó dagbe dagbe. Ó ṣoore fún mi là kọ́kọ́ ó ṣoore fún wa lẹ́ẹ̀kejì mauwa nami ya atoto ewa nami ya weto mi nami ya atoto ewa mi dagbe pẹtan yẹ wa to. dagbe dagbe dagbe jesu wa nami pẹtan yẹ wa to dagbe dagbe. mama we mi pa ma we mi pa ma we mipa mawe mau mawe pebese mipa mawe mipa mawe mipa mawe mipa mawe mipa mawe mau mawe pebese mipa mawe. mipa mawe mipa mawe nipa ma uwe nipa ma uwe ma wu ma we te blese nipa ma uwe. nipa ma uwe nipa ma uwe nipa ma wo ọlábójútó nipa ma uwe ma wu ma we te blese nipa ma uwe. ẹ̀yin olúwa ẹ̀yin olúwa ẹ̀yin ọlọ́run ọlábójú o ẹ̀yìn olúwa kò séèké tọ́lọ́run ni kò gbọ́ o. ẹ̀yìn olúwa ẹ̀yìn olúwa ẹ̀yìn olúwa. ọmọ wẹ̀rẹ̀ gádá bẹ́ńdò náà ọlọ́gúnjú bàbá ṣe wẹ̀rẹ̀ gádá tọ́ tọ́ tọ́ tọ́ dábẹ́ wọn náà mẹ́tọ́ mẹ́tọ́ mẹ́tọ́ mẹ́tọ́ àrẹ̀mí bí yọ̀ wéde yẹn náà pa kígo náà wẹ̀ gbẹ̀ndò bàbá. ufa tɔ tɔ tɔ tɔ tɔ tɔ tɔ bambe wana mɛtɔ àrẹ̀mí bí ọ̀wédè o yẹrẹ bá kíkó náà o pẹ́ńtò kíkó náà paná jìyọ́fà wẹ́pà sanna pé. kíkó náà paná jìyọ́fà wẹ́pà sanna pé. na iwepasa na mgbe igo n'akpana jehova wepasa na mgbe igogogo n'akpana jehova iwepasa na mgbe igo n'akpana jehova wepasa na mgbe ihe jesu were mmiri. tó dáadáa ijó ògùn ó máa fi gbogbo sọ́jọ́ dáadáa ni. wẹ̀rẹ̀ mi yé jésù wẹ̀rẹ̀ mi yé bọ̀ mi wẹ́pọ̀dọ̀ ìṣẹ́wé kálíkò wá bọ̀ mi wẹ́pọ̀dọ̀ ìṣẹ́wé lùdẹ́ pẹpẹ kálú jùjọ jésù kò ẹ̀mí kàtó. Ah. ìgbóná padà jìhófà wẹ́pọ̀ sára pé. ìgbóná padà jìhófà ìwẹ́pà sára pé. ìgbóná padà jìhófà wẹ́pọ̀ sára pé. kwanza na-akpọ we go na-akpa na jehova wee kwanza na-akpọ igo na-akpa na jehova ewe kwanza na-akpọ igo na-akpa na jehova wee kwanza na-akpọ jesu were mie wata ni jesu wata ni kàrẹ́jà ọkọ̀ mi ẹ̀kúndó ìṣẹ́wé kàrẹ́jà ọkọ̀ mi ẹ̀kúndó ìṣẹ́ dúdé pépé tẹ̀lé òjìjọ nínú ẹ̀mí bàtọ̀ tó. ìgbóná padà jù ú bá wẹ́pọ̀ sára pé. ìgbóná padà àpérò ṣe ìwẹ́pọ̀ sára pé. ìgbóná padà jù ú bá pasana pe. Igo na pana Jehova e we pasana pe. Igo na pana Jehova we pasana pe. Wẹ̀rẹ̀ mi yé e, Jésù wẹ̀rẹ̀ mi yé. E. Wẹ̀rẹ̀ mi yé e, Jésù wẹ̀rẹ̀ mi Jàre jàre bọ̀ mi, wẹ́pọ̀ do ìsẹ̀wé. Jàre jàre bọ̀ mi, wẹ́pọ̀ do ìsẹ̀wé udo pepe ka n'oji dọ Yesu go wee mgbigba todo ido dakwa na Jehova wekwasa na mkpe bàbá ọlágójú wáyé jẹ gbàgbúgbò ìhàwáwí. ọlágójú wá e, gbàdé ògo rẹ o ti ṣe dáadáa láyé bàbá ọlágójú wáyé jẹ gbàgbúgbò ìhàwáwí amen kí n tó máa lọ mo ní òrìkè kan tó yẹ kan Sùnmí Adé ò lẹ́gbà Sùnmí Sùnmí Adé ò lẹ́gbà Sùnmí lẹ́gbà mọ̀ ìyá rẹ̀ Sùnmí Àlàyé àwọn tó gbére lẹ́gbà mọ̀ ìyá Sùnmí Adé ò Sùnmí lẹ́gbà mọ̀ ìyá rẹ̀ Sùnmí Àlàyé àwọn tó gbére. ejoro mẹ́nà hù àwọn bá jòrò mẹ́nà hù ẹ̀. E. olẹ́tọ́jọ́ ló fẹ́ náà wíwo ayé mi náà ìgbà yọ. ayé ayé. mi náà ìgbà yọ. mo wà sí tábù lẹ́kọ́ lẹ́kọ́ sọmi ọ́bí sọmi àlàyé àwọn tó kéré. Sùnmí Adé inú gbọ́dọ̀ ká wa. Sùnmí Adé o lẹ́bà sùnmí lẹ́bà mọ̀ wí ìyá ẹ̀. Sùnmí àlàyé àwọn tó kéré. ètò menahụ ole tajoro mere ahụwe ejoro menahụ asị tajoro mere ahụwe aye aye gbọ́. there is no language God did understand. ẹ bá gbàdá fún Jésù Kristi nínú ayé wọn lẹ́ẹ̀kan sí. let us clap for Jesus Christ in their lives. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. God will help us. lórúkọ Olúwa ẹ máa pọ̀ sí lórúkọ Jésù Olùgbàlà. amen you will multiply in Jesus. oúnjẹ bí ń yin Ọlọ́run ayé ò gbà mọ́ yín lẹ́nu lórúkọ Olúwa. that voice the world will not take it away from you. ẹ kí bàbá wákà kan máa múra sílẹ̀. bàbá wákà should be should be uh, preparing himself. ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí mọ́mí àti dádì. once more mọ́mí àjáde àwọn àga wa yẹn. all those chairs. ẹ kò sí oore ọ̀fẹ́ láti máa gbé wá sórí àpáta tàbí lórí ilẹ̀ àánú láti máa fún àwa tó jẹ́ pé a àwa tí a bá wá fún fún program fún prayer ni o yóò dáa fún wa lórúkọ jésù ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ torí pé àga yẹn ó ti wọ́n ó ti wọ́n gan because the the chairs are expensive. ó máa dára fún wa o. amen. amen. so wọ́n ní àwọn choir nìkan ni wọ́n fún lórí ọ̀fẹ́ láti lo àga. it's only the choirs that are privileged to use the chair. Eh, ṣùgbọ́n àwa tó jẹ́ pé àwa sórókè àwa gbàdúrà. but we that have come to the mountain to pray. ẹ jọ̀ọ́ ká jókòó sí orí àpáta. that we should sit on the rug àti àwọn ìránṣẹ́ ọlọ́run. the only the ministers and the choirs are privileged to make use of the eh, chair. Eh, eh, ó máa dára fún yín o. he shall be well with you. ọlọ́run á ràn lọ́wọ́. he shall be well with you. lórúkọ jésù a ò ní ṣe lásán o. I pray we will not labour in vain. ẹ àdúrà ò dẹ̀ ní ṣe tiwa ti. and our own will not be difficult in prayer. àánú dẹ̀ máa yanjú mi àti ẹ̀yin. mercy will settle our case. kó tó di pé mo gbẹ́jọba fún dádì mi. before I hand over to our daddy. mama àti baba. mommy and daddy èmi àti ẹ̀yin à ń gbàdúrà. you and I we are praying. ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé bóyá pẹ̀lú àwẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ kristi ló fi wà mí. some of us we are fasting. láti ọjọ́ sunday. since sunday. ó ní kan ó ń kan ni mo kàn sọ sí tẹ́lẹ̀ sínú ayé yín. one thing I want to prophesy to your life. tẹ́ ẹ bá rí àmì ṣe. if you can say amen. mo gbàdúrà lórúkọ olú ọlọ́run ogun. I pray in the name of the God of hosts. ẹn tí ẹ̀ tún wò ó pé òtútù mú ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó yẹ kó wà nínú ilé ẹ̀kọ́ máa sùn báyìí ni ṣùgbọ́n èmi àti ẹ̀yin àtúnṣe ra wa ó dáa bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè tó o bá lè claim ẹ̀ ẹ̀ mo lè gba ọlọ́run orí òkè gbọ́ pé àdúrà yẹn ó máa ṣe ìyanu nínú ayé dodo olórúkọ olúwarọ̀rọ̀ ọmọ ogun gbogbo ìjọba norway nínú ah! ayé mi àti ẹ̀yin lórúkọ jésù olùgbàlà ọ̀run fún àwọn yabẹ́. amen iná mú bẹ́ẹ̀. amen. ẹja jésù ṣèdìdẹ. amen. jésù olúwa amen amen amen in jesus. ní báyìí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. within fifteen minutes. ó pe bàbá mi nù olúwa. i'm going to call our daddy the lord. alaji alaji. bàbá waka. kà. ẹ bá ń pàtẹ́ fún jésù kristi inú ayé wọn. let's clap our hands for christ in his life. láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. within fifteen minutes. alaji waka. kà à ń retí yín o ẹ máa bá ń pàtẹ́wọ́ gbé wọn wá sí máa bọ̀ wá sórí òkè wá sórí ọ̀tà. let's pray to jam our hands to bring him up here. Alhaji Fujiwaka. Alhaji, we are expecting you. Hallelujah. hallelujah. gbẹ́rẹ́ ní àmọ́ ọlọ́run ọkọ̀ ìjọyà o. ọpẹ́ pàtàkì lèyí jẹ́ fọ́mọ ọlọ́run tó bá mọ̀ jò. mo tọ́lẹ̀ ní ẹ̀jì ní àwọn ọba wọn ò lè ó ti rí òdèdè alájì aláfọ̀. alágúnjú bàbá mi ẹ jẹ́ kó yẹ mí lè ní o. àjọ̀dún ọdún kẹta àjọ̀dún ọdún kẹta ọmọge ló jẹ́. àjọ̀dún ọdún kẹta arìnrìn ló jẹ́ àjọ̀dún ọdún kẹta orí òkè láti ṣe ẹni báwo orí òkè. yín lójú ẹ sọ fún pé ni ilẹ̀ ó mọ̀ ẹ kó tó di pé mo gbéjọba fún àwọn bàbá wa tí iṣẹ́ ìrànṣẹ́ kàn. ẹ bá ń gbójú ayọ̀ sókè a ní àwọn ìwé kan tó lè ṣe wá láǹfààní bí tó yẹ ká máa kà àwọn ìwé tó ní ìmísí. some inspirational books. Aha ó ní providential provision one thousand naira. providential provision one thousand naira. and the court. the quartet nugget. nugget one thousand náà ló náà. you and your. you and your temperament. temperament. one thousand naira. one thousand naira láti ọwọ́. Bàbá wa Ọlátayọ̀ O Àfọláyan. Written by Adadi Ọlátayọ̀ O eh, Àfọláyan. Uh, the Truth magazine náà wà níbí bákan náà. Also we have the Truth magazine. two hundred naira lélẹ́yìí. two hundred naira for this one. Láti ọwọ́ àwọn dádì wa. Grace of God. Àwọn náà ni gómìnà. Uh, eh, Adó-Èkìtì. He is the Adó-Èkìtì governor. Ẹ ní branch wa lọ́hùn-ún o in our branch eh, there. Uh, governor ìjọ agbára ọlọ́run ní gbani ní adó èkìtì. the governor of ìjọ um, the agbára ọlọ́run ní gbani at adó èkìtì. Eh, eh, nígbà tí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀. well i will be calling him. tìbàdàn tìbàdàn tí wọ́n fi pé bàbá mi nù olówó. and i'm going to call my daddy in the lord. ikọ̀ olódùmarè ni wọ́n mo de gbọ́ ọlọ́run gbọ́ pé nípasẹ̀ anointing wọn ayé mi àti ẹ̀yin yóò lójútu láàárọ̀ yìí. i believe that through his anointing our case is going to be settled. kò dá yín lójú you are not sure. torí ẹ̀ ni òjẹ́ yóò múná jáde. that's why that, that amen is not sharp. ẹ bá ń pàtàkì fún jésù kristu inú ayé bàbá mi. let's begin to jam our hands in the life of our daddy. ẹnu olódùmarè. the mouthpiece of pastor gideon láti adó èkìtì ẹ bá ń pàtàkì fún jésù kristu inú ayé wọn. let's jam our hands for christ in his life. ẹ jẹ́ kí gbogbo yẹn kó dìde dùn sáà. let everyone rise up. ẹ ká ọwọ́ yẹn sókè. raise up your hands bí ẹ bá gbàgbọ́ nínú ìpè tó ń ṣiṣẹ́ lọ́wọ́ yìí. if you believe in the calling that is working right now. ìpè tó gbé orí òkè yìí dúró. the the calling that hold this mountain. ọwọ́ tó á ń gi òkè sókè. than the hands that hands it up. ọwọ́ tó di ilẹ̀ mú mọ́ ilẹ̀. and the hands that hold the ground. àwọn tó rí di ẹ̀ wọ́n sọ pé téèyàn bá dé òkè dé koríta kan máa fàyàn sókè. people that read when they get to some mountain they to to uplift agbára kan ló wà behind it. the the power that is behind it. ẹ ká ọwọ́ yẹn sókè. raise that hands up. ẹ kígbe ló rárá. you shout aloud ẹ máa kọrin lẹ́ẹ̀kan. you sing this song once. ó ní bàbá ó ṣe ọlọ́run mi mo máa dúpẹ́ bàbá ó ṣe ọlọ́run mi mo máa dúpẹ́ o ohun tó ṣe mi ò dùn mí ohun tó dùn mí ò ṣe mí bàbá ó ṣe o ọlọ́run mi mo máa dúpẹ́ ṣáà lè kọ́. can we sing that song. Bàbá ó ṣé. Lord, I thank you. Ọlọ́run mi mo máa dúpẹ́. Lord, I thank you. Bàbá ó ṣé. Lord, I say thank you. Ọlọ́run mi mo máa dúpẹ́ o. I give thanks to you. Ohun tó ṣe mi ò dùn mí. What is affecting me? Ohun tó ṣe mí. It's not paining me. Bàbá ó ṣé o. Lord, thank you. Ọlọ́run mi mo máa dúpẹ́. I give thanks to you ẹ kígbe lẹ́ẹ̀kan yìí. shout once. ẹ pariwo ọpẹ́ yìí lẹ́ẹ̀kan. shout this thanks. mo dúpẹ́ òjẹ́ ń dorísun àgbàrá fúnlé mi. thank you because I'm not source of waste. ó jẹ́ kí n di orísun àgbàrá fún ilé mi. I am not source of waste my house. oníkálukú á máa dárúkọ tiẹ̀. everyone will mention his or her own. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú covid yẹn. it's an incident that happened in that covid. ìránṣẹ́ kan kú. somebody die. kì í sọmọ ọjọ́ wa o. he's not um, he's not a, a member. àwọn ò kì í sìnkú ṣọ́ọ̀ṣì wa. we don't bury in our church. ẹ jẹ́ lọ́wọ́ ọlọ́run. let's give thanks to God. nígbà tí wọ́n máa wá rídìí ẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tó ti ná lórí ẹni. after spending some amount of money. ìgbà tá a máa lọ kí ẹni ẹni state padà. when they went to go and greet the person. wọ́n ní láti máa confirm pé the last x-ray tán ṣe fún. he said the last x-ray they conducted. wọ́n ló ti ní brain cancer. he has brain cancer. àwọn doctor wa ní kan gbé lọlé. that doctor said they should take him home. wọ́n máa rán nurse wá balẹ̀ every week. they will send nurse to be treating him. àwọn doctor ti mọ̀ pé ó máa kú. doctor knew that he would not survive it. ìgbà tán wọ́n tún fọ̀ fún màmá ẹ̀ nìyẹn. by the time they start telling the mother. ohun tó ní kálukú sọ pé màmá ó bẹ́tà bó ṣe kú yẹn. he say it's better the person died. ẹgbẹ́ wa ń confam fún wa pé owó táwọn ti ná tẹ̀gbọ́n àtàbúrò ti ná pé ó lé ní seventeen million. the elders dey confam that the money they spend is not seventeen million. ẹ kígbe lẹ́ẹ̀kan yìí. mo dúpẹ́ èmi fúnra mi òdo orísun àgbàlọ́ fún mi. not a source of waste. tọ́ bá ti náwó jù lórí ẹ wọ́n máa bẹ kú lọ́wọ́ ẹ̀ fún ẹ. if they spend much money on you people will just. máa máa kí pé tí wọ́n máa kú kó kú ni. shouting if you want to die die. ẹ lẹ́ẹ̀kan yìí. shout aloud. mo dúpẹ́. Lord I thank you. ibi. this place can shake because of your thanksgiving. this place can shake because you are giving thanks. ẹ jẹ́ dún ọpẹ́ yẹn dáadáa. ẹ jẹ́ korúkọ Jésù lẹ́ẹ̀kan. ó jẹ́ kí n di orísun àgbàlá fún lẹ́ẹ̀mí ó jẹ́ kí n di ẹni tí ẹbí ń bẹ kú lọ́wọ́ ẹ̀ fún ẹ gbọ́n sókè ó yẹ àdúrà pé bẹ́ẹ̀ orúkọ Jésù ọlọ́run ó ṣe ó ṣe o ó ṣe o ó ṣe o ó ṣe ó ṣe ó jẹ́ ń dórísun àgbàná fún ilé mi ó ṣe ó ṣe o ọlọ́run àánú ó ṣe ọlọ́run àánú ó ṣe ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé ọlọ́run àánú o ṣé jésù olúwa wá. mo fẹ́ ká jọ lu àkókò tá a ní yìí a lè gbàdúrà wákàtí kan láàrin ìṣẹ́jú mẹ́wàá ó wà lọ́wọ́ bó ní kálukú bá ṣe lu àkókò yẹn ẹ kígbe lẹ́ẹ̀kan yìí ẹ pariwo kò sí tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣe fún yàn mọ́. àfi tó bá máa tún worst. except if you don't want to worsen the issue gíga wà. I search some certain things. mo wá jókòó mo rò pé ẹni tó bá fẹ́ bímọ lákòókò yìí. now spend what I want to give birth this time. ó bẹ́tà kó síwí ẹ̀wò kó examine ẹ̀ dáadáa. the person should examine himself mo láwọn tó ń ṣiṣẹ́ ní state ládó mi ò mọ ti bò mí. have those that have that worked in state at Ado. tíyàwó ẹ bá ti lóyún lásán. if your wife if your wife is pregnant. twenty two thousand lówó registration bẹ. to register is twenty two thousand. tó o bá lọ sí emergency bẹ́ẹ̀ rárá. if it's in it's an emergency. eight thousand lówó bẹ́ẹ̀ di ọjọ́ kan tó máa sùn. eight thousand is for a bed for so a night for a day. so better kó má tiẹ̀ gbàdúrà kó yà bẹ́ẹ̀. better you don't even pray that you should plan to shout aloud. mo sí mi lára. release the hands of for me. ohun tí bàbá mi ọlágún sọ pé ká ṣẹlẹ̀ lórí rẹ̀ father said we should walk upon. Èmi á jẹ́ bàbá I will be father unto thee. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ọmọ mọ́. Many people they are not children again. Ẹ kígbe. You shout. Bí ọwọ́ wọn bá ti padà sáyé èèyàn. He design has already touch you again. You will not fear again. I read it to, to some certain states that, that in, in the land of Israel. In the land of Israel. Giant ni Saul. The, the, giant is, and uh, Saul is a giant. Jẹ́ ká mọ̀ pé àwọn alágbára ilẹ̀ The they said Bible made us know the powerful one. There is no one that is taller than him from his shoulder. Ṣùgbọ́n ọjọ́ God that when God came back to him. There was a fear in his heart. What you are afraid of is not supposed to be afraid of it. But when when the hands of fathers. òun ló from you that's why you fear you shout aloud. you say God of ọlágúnjú. release the hands of a child back to me. ẹ kígbe ló rárá you shout aloud. dá release the hands of a child back to me. I want to feel you around me. I want to speak with boldness. dá release the hands of a child back to me. wọ́n yẹ gbọ́sọ́gì aha aha dá owó ọmọ padà sára mi dá owó ọmọ padà dá owó ọmọ padà dá owó ọmọ padà dá owó ọmọ padà dá owó ọmọ padà dá owó ọmọ padà dá owó ọmọ padà sára mi ó yá dá padà dá padà sára mi dá padà sára mi dá padà sára mi dá padà sára mi dá padà ó yá dá padà dá padà sára mi dá padà sára mi dẹ́pọ̀ yẹn sálà mi Jésù Olúwa wa. ẹ jẹ́ má bínú ẹ jẹ́ sáré súnmọ́ wájú díẹ̀ orí ọ̀fẹ́ tá a ní nìyí agbára nígbà nìyí ẹ jẹ́ kígbe àmì tó ti sọ̀rọ̀ lára mi kò sí bí ìyá ṣe lè náìsì tó. it not how nice your mother is. gbogbo iṣẹ́ kọ́ lọ́mọ máa ń rán sí bàbá ló máa ń rán màmá sí bàbá ẹ̀. it is not all things that you send to your mother to your dad. àwọn iṣẹ́ wá iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni ọmọ òkè fi rán màmá. there are some there are some eh, there are some errands that you, you, you cannot send to your mother. ọjọ́ tí oníkàlùkà ti ló máa mọ difference tó wà ń bẹ̀ ọmọ tọmọ bá fẹ́ gba bisikíìtì kò ní rán mọ́mì. if you want to collect biscuit you won't send your mommy. àdúrà kí mọ́mì rán òun sí dáàdì ló máa sọ. if we pray that God, the mother should send him to his daddy. kó lè kí opportunity tiẹ̀ bọ́ ní opportunity mọ́mì. so that he can add his own opportunity. ẹ kígbe. you shout. ẹ pariwo. you shout aloud. àmì ọmọ ti sọnù lára mi. the mark of a child is missing in me. ọlọ́run lágúnjú dá padà. but lágúnjú send it restore it back ẹ gbàgbọ́ nínú ìpè yìí lẹ fi wá. you believe in this corner that you are here. bẹ́ẹ̀ bá gbàgbọ́ ẹ̀ ní síbi. if you don't believe you won't be here. ẹ kígbe. you shout. kò wá ní dákẹ́ fún owó mọ́tò kẹ́ ẹ débi kẹ́ wé ṣe dànù. you just come here with your transport you spend transport here and you waste it. ọlọ́run bàbá mi ọlágúnjú ló ṣiṣẹ́ láyé. bàbá ọlágúnjú is going to work in your life. kì í ṣe bàbá mi ọlágúnjú. it is not àdàdì ọlágúnjú. ẹ kígbe. you shout. àmì ọmọ ti sọnù lára mi. the mark of a child is missing me. ọlọ́run ọlágúnjú o. restore it. you are going to say. jẹ́ the person beside you ta fún ẹ ló fi la dára ṣe tu. ẹkíndé ọwọ́ àmì ọmọ ti sọnù lára mi. ọlọ́run ọlágójú o ó yẹ dẹ́ padà ẹ má kígbe dẹ́ padà ó yẹ tú ẹ bẹ́ẹ̀. Olúwa mi ọmọ ti sọnù lára mi o ẹ̀mí mọ́ bá mi dá padà olúwa bá mi dá padà olúwa bá mi dá padà olúwa bá mi dá padà olúwa dá padà fún mi àmì ọmọ ti sọnù mọ́ mi lára ẹ̀mí dá padà fún mi. ọlọ́run gbọ́ àdúrà. God hear our prayer. Jésù Olúwa wa. In Jesus name our Lord. Àmì mẹ́ta fáyà kan Jésù Olúwa wa. Àmì àmì àmì fáyà. Amen. Amen ní báyìí. right now láì fi àkókò wa ṣòfò without wasting our time. ẹ torí àwọn dádì mi nínú olúwa. because uh, my, dad, my daddy in the lord. ẹ wọ́n ti wà níkàlẹ̀. he is now here. ẹ so mi ò dẹ̀ gbọ́dọ̀ kọjá yìí mi. and i must not go beyond my time. a fún wa jésù. it shall be well with you. in jesus name. olórin àgbáyé ni. and we are going to call that that singer. ayé ti gbọ́. ayé ti gbọ́. ẹ láàrin ìṣẹ́jú díẹ̀ láàrin ìṣẹ́jú méjìlá. within few minutes ẹ bá ń pàtàkì fún Jésù Kristi nínú ayé wọn wọ́n máa bọ̀ wá sókè bẹ́yẹn ayé ti gbọ́. ayé ti gbọ́. hallelujah gẹ́gẹ́ bí ẹni tó ti ráàánú gbà ẹ kí hallelujah gẹ́gẹ́ bí ẹni tí àdúrà rẹ ti gbà ẹ kí hallelujah gẹ́gẹ́ bí ẹni tí ó ti ríre gbà lọ́wọ́ ọlọ́run ọlágbójú ẹ kí hallelujah. èmi kò lè ṣe kémi má yìn olúwa o èmi kò lè ṣe kémi má yìn olúwa o Baba mi ló jẹ́ ló jẹ́ ọlọ́run àgbàlagbà gbà bàbá mi ló jẹ́ ló jẹ́ ọlọ́run àgbà òye òye èmi kò lè ṣe kémi má yìn olúwa o hallelujah ẹni tó bá mọrin Elédùmarè ó máa máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni àjọ̀dún orí òkè ọdún kẹta la ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ló ṣe wá lóore láì fọ̀rọ̀gùn ọlọ́run ní bàbá o ní bàbá fún mi. ẹ gbọ́ ọlọ́run ní bàbá o ní bàbá fún mi. ọlọ́run ni bàbá o ni bàbá fún mi. ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ rèé o ọlọ́run ló kó mi yọ lọ́wọ́ ọ̀tá o òun ni òun ló kó mi yọ òun ni bá ti kú ọ̀tá ìbá yọ̀ mí o òun ni. orí ìpàdé yìí sọ wípé èmi yóò jẹ́ bàbá fún ọ ọlọ́run ọlágúnjú ti sọ̀rọ̀ kò ní láì ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọlágúnjú ti sọ̀rọ̀ yóò ṣe é ó ní bàbá fún mi nígbà gbogbo bàbá aláìní bàbá ni bàbá aláìní bàbá ìbòhùn lọ́kọ̀ọ́gbó ọlọ́run ọlágúnjú ti sọ̀rọ̀ àṣẹ é ìdí tí mo fi sọ wípé ọlọ́run ní bàbá fún mi ni pé o láàárọ̀ òun ni lọ́sàn o òun ni lálẹ́ o òun ni nígbà gbogbo òun ni. ìdí tí mo fi sọ wípé ọlọ́run ní bàbá fún mi ni pé o láàárọ̀ òun ni lọ́sàn o lálẹ́ o lọ́gànjọ́ òru òun ni ó yẹ máa wọ́ ẹ gbọ́ pé Jésù yé títí ayé n kò ní ẹsẹ̀. Jésù yé títí ayé n kò ní ẹsẹ̀ kẹ̀kẹ́ bí tó dúró lẹ́bàá òjò. gbàdúrà fún mi bàbá má jẹ́ kí n ṣe ọ́ ọlọ́run ọlágúnjú gbàdúrà fún mi kémi má jẹ́ ọ́ o gbàdúrà fún mi ọmọ kémi má jẹ́ ìgbà tí èṣù bá gbé àdánwò rẹ̀ dé o má jẹ́ kí n ọ́. hallelujah yes. ẹ wo ọlọ́run ọlágúnjú ti sọ̀rọ̀ kò ní í ṣàìṣe bẹ́ẹ̀. àwọn orin tó wà láwo àwọn ọṣà yẹn ó sọ wípé ìkan nínú ẹ̀ ó sọ wípé ó ní Jésù tó fún mi bọ́lọ́run bá sọ̀rọ̀ kò ní ṣàìsọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run tó ṣèlérí tó mú ṣẹ ni ó yá you are Yahweh you are Yahweh you are Yahweh, Alpha, Omega. You are Yahweh, Alpha. Oh, you are. ṣe ó dẹ̀ ṣe bẹ́bẹ́ fún mi ó ṣe bẹ́bẹ́ láyé mi ooo ó ṣe bẹ́bẹ́ láyé ó ṣe bẹ́bẹ́ láyé mi o ọlọ́run mo ṣe ọ̀la fojú ó ṣe bẹ́bẹ́ láyé a ló ṣe bẹ́bẹ́ láyé mi ó ti ṣe bẹ́bẹ́ láyé mi o ọlọ́run mo ṣe ọ̀la fojú ó ṣe bẹ̀bẹ̀ láàyè mi ló ṣe fún ọ. onímọ̀jẹ̀ ènìyàn ló dúró ènìyàn á sì máa sọ̀rọ̀. Ah, ó ṣe ènìyàn ló dúró ènìyàn á ti sá lọ ó ṣe nìyàn ló dúró ènìyàn ti bá ṣe rò òdì dúró mi ò ṣe o ilẹ̀ wí. ó ṣe nìyàn ló dúró ènìyàn ti sá lọ ó ṣe nìyàn ló dúró ènìyàn ti bá ṣe rò òdì dúró mi ò ṣe o àtìlẹ́yìn kojúmọ́ ti ní òyìnbó àtìlẹ́yìn kojúmọ́ ti ní òyìnbó. àtìlẹ́yìn kojúmọ́ ti ní òyìnbó. níyì o ọba níyì ọba níyì o ọba níyì o ọba níyì o ọba. ọba níyì o ọba níyì o ọba níyì o ọba. Jésù mi o ọba Jésù mi o ọba Jésù mi o Jésù mi o Jésù mi o Jésù mi o ọba. Hallelujah. wo orin tọ́lọ́run gbọ́wọ́ mi ṣe orin tó sọ pé bàbá dá mi lọ́lá ó wà lórí yẹn táwọn ṣàbákọ dání tí n bá ti ń gbàdúrà yẹn kó máa gbàdúrà yẹn tẹ̀lé mi bẹ́ẹ̀ hallelujah. bàbá dá mi lọ́lá bàbá ṣe mí lógo bàbá sọ mí dẹni orin ẹ̀rí tọ́ sí bàbá dá mi lọ́lá bàbá ṣe mí lógo bàbá sọ mí dẹni orin ẹ̀rí tọ́ sí dá mi lọ́lá bàbá ṣe mí lógo bàbá sọ mi dẹni orin ìrìn tọ́ sí. Oh yeah, Yahweh, your name is Yahweh. You are the miracle walking God. Your name is Yahweh. Yahweh. máa gbọ́ Yahweh your name is Yahweh you are the miracle working God your name is Yahweh o. ẹ wo ẹ wo owó bíi tí mo ti bẹ̀rẹ̀ owó bíi tí mo dé owó bíi tí mo ti ń bọ̀ ti ń bọ̀ owó bíi tí mo dé orí gbígbé gbogbo ògo ló yẹ ọ́ bàbá ògo ló yẹ ọ́ gbogbo ògo ló yẹ ọ́ gbogbo ògo ló yẹ ọ́ a ní gbogbo ògo ló yẹ ọ́ lórí òkè gbogbo ògo ló yẹ ọ́. wo bí tá a ti bẹ̀rẹ̀ lórí òkè yìí ẹ wo bí tọ́lọ́run mú wa dé. ọpẹ́ ló yẹ ká máa dá lọ́wọ́ Elédùmarè ọba tó bá wa ṣe àjọ̀dún ọdún kẹta rèé ọlọ́run ẹ wo tó ṣe nínú ayé wa. bóyá sọ pé bí rẹ̀ ọdún tàbí alágbára ó bí rẹ̀ ọdún tàbí. ọba tí kì í rẹ̀ sàmì ọba tí kì í rẹ̀ rẹ̀. wà á lọ jó níwájú èèyàn méjì sí mẹ́ta òun ni tó máa kọ níwájú wọn wà á máa bá ọlọ́run orí òkè yìí dá májẹ̀mú ni wà á máa sọ tó fẹ́ níbẹ̀ hallelujah ó yá tún sọ pé ẹni tó ní jẹ́ dúpẹ́ ẹni tó ní jẹ́ dúpẹ́. ẹni tí ò ní jẹ́ rọ́pẹ́ dá tàlẹ́ni tí ò ní jẹ́ pé pọ́pẹ́ tàlẹ́ni tí ò ní jẹ́ rọ́mọ pé tó òdìdé láàrin ọ̀pọ̀ ènìyàn òdìdé láàrin ọ̀pọ̀ ènìyàn òdìdé láàrin ọ̀pọ̀ ènìyàn kó bá ẹni tí ò ní jẹ́ dúpẹ́. mi yóò ṣeun o ṣeun bàbá mi yóò ṣeun o ṣeun. bóyá bàbá mi yóò bàbá ṣeun o ṣeun bàbá mi yóò ṣeun o. bóyá ògo fún bàbá ògo fún ọgbọ́n ògo fún bàbá ògo fún ọmọ ògo fún ẹ̀mí mímọ́ ẹ̀tọ́ lọ́kọ́ sọ bẹ́ẹ̀. òkòkò ẹbí mímọ́ bẹ̀tà lọ. Let somebody shout hallelujah. Amen. ẹ já pàtẹ́wọ́ fún Jésù dáadáa. Daddy is her on ground for the ministerial assignment bẹ̀tẹ̀ mi kọ́ máa pè wọ́n. but I will not be the one to call him. ọmọ wọn ni máa pè láti wá pe bàbá wọn. it is the son that will call the daddy. ẹ jẹ́ ń lo àkókò yìí láti pe ikọ̀ Elédùmarè. let me use this medium to call her daddy before we do this. ẹ kàn já sọ fún Elédùmarè. let's just tell God. ọlọ́run má jẹ́ mọ́fò lọ́nbì. Lord don't let me go home in vain today. amen. amen ohun tó máa pé wa lẹ́yìn ìrìn àjò ni pé. what is going to benefit us after this journey is. kádélé kí ẹ̀rí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí fara. for us to get home and begin to have testimonies. mi mọ̀ bóyá èèyàn lè sọ ilé ìṣá. I don't know if you can say this. ẹ kàn sọ fún ọlọ́run ọlágúnjú pé. let us tell God of ọlágúnjú that. má jẹ́ mọ́fò bọ̀ olúwa ẹrú bẹ́ẹ̀. don't let me go home in vain. má jẹ́ mọ́fò bọ̀ olúwa. don't let me go back home in vain ìrìn àjò tí mo rò pé ó máa já sọpẹ́. that journey that I know that I believe is going to end up in joy. ìrìn àjò tí mo rò pé máa mógo délé. that journey that I say I'm going to go home gloriously. má jẹ́ mòfò bọ̀ olúwa. don't let me go back home in vain. ẹgbẹ́ eléyìí tẹ́ ẹ bá ṣe àmì lẹ́yìn ìrìn àjò yìí after this journey. ògo rẹ máa fara hàn. your glory will manifest amen. ẹ pàtẹ́wọ́ ńgbà tí màá pe kọ́ lẹ́nu báyìí láti wá pé bàbá wọn ṣe iṣẹ́ bàbá wo ni ọmọ lágúnjú. àdádi lágúnjú. amen. ọmọ pẹ̀lú mi àmọ́ ni bàbá ti ń wá gbádáwá díẹ̀díẹ̀ àgbà kádàrà náà ni. you just have to accept it. kọ̀dà bíi kóbíkóbí orí ẹnìkan tó máa dáa fún ẹ̀kẹ́ hallelujah ńlá gan-an. àwọn bàbá tó tó dára jù tí a ń dára fún ọmọ. good and good father to the son. wọ́n pọ̀ ní ìjọ apostolic Christi rẹ̀. we have them many in the Christ Apostolic Church. ṣùgbọ́n àwọn ààyò mi àwọn bàbá mi tí wọ́n tó sinmi lé wọ́n wà láàrin wa. we have the precious father that you can rest upon at any time any day. gbogbo ẹni tí yóò rí tiẹ̀ ṣe láàrin wa lálẹ́. as many that have been successful in this program tonight. Kúkí hallelujah. hallelujah. ó ti ẹ̀kọ́ kọ́ kí ẹ̀yin ọmọ ọlọ́run torí ṣe rí bílù ìṣe bílù ìṣe dáa tó. as pleasant as this town is. tá a bá ti mú ìlú ìtàn Canada ló after this town it is Canada the next. nínú tútùtù ni o ẹ má sọ pé bóyá kíní o the weather. ó dà pé ẹ̀ ń kárí òtútù káàkiri ni. you are just carrying cold all Amen. the way. mo ti wá bí nígbà tí òjò ọ̀rọ̀ rárá. I came here when there was no rain. mo sì bàbá ńlá ẹni tó lè dúró lórí òkè ń dédé agogo márùn-ún ní alẹ́. you can't stay here by five in the morning. yóò <coughs> atẹ́gùn ni ẹ̀ bá ẹ́ twelve lọ́sàn-án the air twelve lọ́sàn-án twelve in the afternoon. ǹgbọ́. the midnight. bẹ́ẹ̀ tiẹ̀ wá for you coming. mo pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. I appreciate you I appreciate you. ẹ kárí ẹ kárí. thank you I appreciate you. ẹ kúṣẹ́. well done. iṣẹ́ ńlá ni o. it's a great work. yóò sì dára fún yín. and it shall be well with you. ọ sàmì dáadáa. amen. ṣe rí i tán bàbá fi fẹ́ràn mi o. I don't know why the, the reason behind their love towards me. ẹ gbádùn wọn títí ẹ máa gbádùn. you will enjoy him forever. bàbá mi ti wọ àárín wa wá. my father is on the. seat. ikọ̀ Elédùmarè ìríjú eléna yìí ẹni tó ṣe é reliable lé lórí ẹni tó bàbá tó ṣe é múyangàn lẹ́ni wíyà bàbá mi Emmanuel oh. Emmanuel Ọ̀dẹ́jọbí ọmọ Ọ̀dẹ́jọbí ọbẹ̀ láàrin wa ẹ máa pàtẹ́wọ́ ńlá fún Jésù láyé bá ẹ máa pàtẹ́wọ́ ńlá fún Jésù. agbára lọ́rùn agbára jagbara lọ agbára jagbara lọ agbára lọ́run ju tẹ́sù lọ agbára jagbara lọ. agbára ó jagbara lọ o agbára jagbára lọ agbára jagbára lọ lọ́rùn dùn tó jùlọ àgbàrá jàgàrà lọ. Eh, eh. agbára ọlọ́run jù tó jùlọ àgbàrá. Pan on nine tapak kostempi aura penstat ika ol. Gesma palir. ma yeo empakusendi apahaka. Struma pool letna pohorisa endikapol. Sidi trima shaya mokin pairi betin kapol. Grace Sevilla. Horib, Malik Obetai, Esan Seprumo Hop Kanda Anta Aka. Deyemo, Deyemo, Deyemo, Mes asan Pil. God of Abraham. God of Isaac. God of Israel. God unchangeable. God yesterday. God today. God forever. God that deteriorates not in glory. God that diminishes not in power. God of no comparison. Forever you are the Lord. I worship you for yet another wonderful opportunity of this midnight. Despite my weakness, despite my laxity, despite my shortcomings, because of being considerate and merciful, because of your leniency. You taught me all that free table to join with your anointed and appointed one. Someone already privileged Someone already tremendously blessed so as to become blessing to others. Let it please you, Lord. Write upon your truth. To consider me fitable for this task. Never to preach a means never to present you inappropriate, never to witness you without signs that tends to follow. Because of your love that enabled this, your appointed one, to acquire this place or for declaration of your glory. I discussed with my children when we arrived at this mountain top. I told them, who is going to imitate this man and others you privilege to acquire lands for you. Because of immutable attitude, immutable gifts, you endowed your anointed one We offer sacrifice of thank you. And I honestly plead, honestly plead that you consider him, you consider me acceptable for this midnight program. In the name of Jesus. Yes. Every sinful act, every shortcoming, every grievous and provocative mistake I personally might have committed against your will. Neither your beloved one, whom you have favored to stand your position at this very crucial time for the nations of the world. Won't you consider blood of your son? Won't you consider his name? If there is no any other thing at all to be considered concerning his life and that of mind, and life of people already attracted unto yourself by raising up spiritual magnetic flux. Consider your name. Consider your blood. Consider your spirit. Consider your words. And forgive us all. In the name of Jesus. Amen. Never for vanity to future. Neither regret for coming. My Father, forgive us. Amen. Let this midnight be midnight that will remain indelible forever in each and every one of us life. In the name of Jesus. Amen. Let this midnight be midnight, pass over midnight, pass over midnight, pass over midnight, pass over midnight in the name of Jesus. Amen. Let this midnight be midnight of deliverance. Amen. Deliver souls. Amen. Preserve preme. Border kai shampahuku. Thank you, Father. Thank you, Lord. Thank you, Son. Thank you, Holy Ghost. First year upon this mountain as God the Father. Second year, I got the Son. This is third year. God, the Holy Spirit. Holy Ghost! Holy Ghost! Holy Ghost! Come and do your work. Amen perfect your work. Amen. Perfect your work. Amen. Empower us. Amen. Empower us. Amen. Empower us. Amen. Empower us. Amen. Empower us. Amen. Empower us. Amen. Endow us. Amen. Endow us. Amen. Endow us. Amen. do us. Amen. do us. Amen. us. Amen. us. Amen. And make us all because of your dwell. All people that are here this midnight. Make us all to become your witness. Amen. Your witness. Amen. Your witness. Amen. Throughout the whole world. Amen. Thank you, Father. Thank you, Lord. In Jesus Christ's mighty name we pray. Amen. Ah. láàrin ọ̀pọ̀ ènìyàn. among crowd. ẹ̀yin sì lè gbà wípé bí òjò rọ̀ jù bẹ́ẹ̀ lọ. you believe that if rain fall more than this. dandan ni kí ẹ bá ọlọ́run pàdé ní òru yìí. that you decided to meet with God tonight. kì í ṣe mímọ̀ ṣe yín. it's not your own making ní ìmọ̀tẹ́lẹ̀ ọlọ́run. is to the pre-knowledge of God. pé ní ọdún tí agbára mẹ́ta nínú ọ̀kan tí ó wá sí pípé pé bí iná ń jó bí òjò rọ̀ bí òtútù mú bí ooru lè pé dandan ni kí ẹ wà níbí lóru lé ní nítorí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ yín púpọ̀ àti tèmi àánú ọlọ́run bò ó mọ́lẹ̀. amen in a year when trinity was perfected you have decided whether there is rain whether there is sun whether there is fire or cold that you are here before the God of heaven I pray that your own sin and my own sin shall be wiped out in the mighty name of Jesus. ẹ̀ṣẹ̀ kí yóò lè jọba wá mọ́ bó ti wù kó dá wa torí Kristi ti fi rẹ padà pàgbára ẹ̀ṣẹ̀ rọ gbogbo ẹlẹ́ṣẹ̀ ààrẹ lẹ́ṣẹ̀ báyìí náà bọ̀ jọba èyí ló tọ̀nà bọ̀. Gbẹ́kẹ̀ rẹ̀ lé olùgbàlà bàbá rẹ̀. Ó sọ Lórí àpáta tí Jésù wí láti wà bàbá. ṣì kò láàyè ẹ̀dá kò mọ̀lá. àìmásìkò ló ń dààmú ẹ̀dá lórí àpáta tí Jésù mi nìkan wá. ó kan kó lè bá wa lẹ́rù mọ́ àwa àtùgbà wípé lọ́lọ́wà láṣẹ koríko díhù lórí àpáta ọlá olúwa amúwá délé o arére ọjà akéré oko délé ọlọ́run alágbára ọlọ́run ọlágbára jù. yí ìyà wá lẹ́nu ó jọ wá lójú bàbá mímọ́ o. bí o ti fọmọ rẹ lójú inú láti rí bí àfihàn fún ọ bàbá gbọ́ pé àwa àsìkò láyé ẹ̀dá kò kọ́ la àìmọ̀ àsìkò ló dààmú ẹ̀dá lórí àpáta bí Jésù wí ni ó wà. Ogun ayé kan kò tún bà wá lẹ́rù mọ́. Àwa tó gbà wípé Olúwa láṣẹ. Koríko tó hù lórí àpáta. Ọlá Olúwa. Olúwa amúhadílé o. ọjà akéde oko tẹ́lẹ̀. amen. àmín. àpáta yẹn lẹ́ ó kọ́kọ́ bá sọ̀rọ̀. you are going to talk to that rock now. bí ó bá mú omi jáde fún Mósè. if you can bring out uh, water for Moses ti ìgbà náà nígbà tí òǹgbẹ fẹ́ pa àwọn tí ń tẹ̀lé. for most of them when thieves want to kill them. kó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nísìnyí. he should do the same now. ẹ ó fi ọ̀pá àdúrà. you are going to use the staff of prayer. nípasẹ̀ ìmísí ọlọ́run Mósè ọmọ Ọlágúnjú. by the inspiration of uh, God of Moses Ọlágúnjú ẹ ó pe orúkọ jésù ní ẹ̀kan. you call the name of Jesus once. ọlọ́run ọdún kẹta ní orí òkè yìí. God of the third year in this mountain. mo fi bá ẹ sọ̀rọ̀ ìwọ àpáta yìí. I talk to you you this rock. mú omi jáde fún mi. bring water out for me. Proverbs chapter twenty-five verse twenty-five. Ìwé ìwé orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Ìlísàn ni mo ti ń bọ̀. I came from ní I came from village Rema this night. Aago mẹ́rin ni màá dẹ̀ tún bẹ bàbá mi níbi kó fún mi ní àǹfààní láti tún padà sí ọ̀hún. And I'm going to close by four a.m. to go back there. Ṣùgbọ́n nígbà tí mo ti mọ̀ wípé. But I have known that. Ọdún kẹta yìí kò lè rìn láì kò rìn pẹ̀lú àmì. That this year must not go without signs àti pé ẹni òróró ọlọ́run tí kò ṣeé farawé. and uh, the another man of God that cannot be imita uh, imitated. nítorí orí ọ̀fẹ́ jésù olùgbàlà. because of the grace of our lord jesus christ. ó gbọ́dọ̀ jẹ́ adùn bá má tó sí. you need to work with him without being poor. ìdí bẹ́ẹ̀ ni mo gbà wí that's the reason why I believe I decided. ohunkóhun tàbí ẹnikẹ́ni kò lè dè mí lọ́nà láti má jẹ́ alábàápín pẹ̀lú ọlọ́run mẹ́ta lọ́kan ní orí òkè yìí mo bá yíyọ iye ẹ̀yin tí ó ní àǹfààní láti wá. that nothing or nobody can disturb me from coming to be a partaker of this glorious thing happening here and I rejoice to all of you for coming. Proverbs twenty-five twenty-five bí omi tútù sí ọkàn tí ò ń gbẹ́ngbẹ́. gbogbo yín wí bẹ́ẹ̀ ohun tí mo gbọ́ bí mo ti gun òkè wá ní alẹ́ yìí nìyẹn. and that's the voice yeah, I heard while coming to this mountain this yesterday night. as cold water to a thirsty soul. yes. bẹ́ẹ̀ ni ìhìnrere láti ìlú òkèrè wá. so in the gospel. from our commonwealth which is in heaven. láti. as God water to a thirsty soul. so is the gospel from a far country. láti I come not with gospel of uh, valley land having been recipient of Almighty God's favor, I receive message of Almighty God for the remaining part of my lifetime from heaven above. And nothing, absolutely nothing will allow vanity to future wherever we are privileged to witness Almighty God with power in gospel preaching. tó lè dènà agbára Ọlọ́run pé kí ó má sọ̀kalẹ̀ níbikíbi tá a bá ti dúró láti sọ ti ìrere Jésù. You are going to talk to that rock upon which you are now. Wà á bá àpáta tó wà lórí sọ̀rọ̀ báyìí. Give me cold water. Fún mi ní omi tútù. For this third year, upon this rock. Ṣé ọdún kẹta lórí àpáta yìí? Ó yí rock. Ìwọ àpáta yìí. Of mercy of God still remain. Pé àánú Olúwa sì síbẹ̀. By reason of mercy. Nípa àánú. By reason of mercy. Nípa àánú. Give me cold water. mi ní omi tútù. I want rest for my soul. Mo fẹ́ ìsinmi fún ọkàn Whatever purpose for which you are here this midnight. Wà ìdígìrì tó kò lè wà bí You only need cold water. Omi tútù ló For restoration of your soul. Láti mú ọkàn rẹ balẹ̀. And he had promised by reason of him you have chosen, he has declared that I will be your father. ti nípa àkòrí pé èmi ò jẹ́ bàbá fún yín. In English version, I will be a father unto you, not fathers unto you. I'll be a father unto you. This is the promise of God that can never be broken, but that must surely fulfilled because of love of our Father towards God. He's the kind, he's the kind that make, make covenant, keep covenant, and give covenant. Covenant maker, covenant keeper, covenant giver. òun tó ń ta májẹ̀mú tó ń pa májẹ̀mú mọ́ tó dẹ̀ tó fún ni májẹ̀mú. he made covenant three years three years ago concerning this place. ó bá bàbá adájọ́ ọdún mẹ́ta sẹ́yìn lórí òkè yìí. and he ensured it perfectly kept the second year which is last year. ó dẹ̀ rí wípé ó pamọ́ ní ọdún tó kọjá ní ọdún kejì. the next line of action now is to give and add all people that are supposed to be here or, or, or uh, take awareness of this, it wouldn't have been like this, but mainly because of you. àti eh, ohun tó kú kàn nísìnyí òun láti fúnni ní májẹ̀mú pé gbogbo ẹni tó yẹ wà ń bí torí tirẹ̀ gan-an òun ni ìpàdé yìí fi wá. àpáta tí ẹ jókòó lé yẹn tí àwọn náà dúró ní òkè yìí. that rock where you are seated and we are standing. ó ní etí o. it has ear ní ọdún mẹ́ta sẹ́yìn ni ó ló ló ló gba májẹ̀mú ọlọ́run. it is three years ago that he, he took the covenant of God. pé àánú ọlọ́run sì kù síbẹ̀. that the, the mercy of God still endures. nígbà tí kò bá kú ohunkóhun mọ́. when nothing remains. àánú. mercy. ohun tó burú jù tí ó lè mú ká wá lásán tàbí kí a wá ní àbámọ̀ kò sí àjẹ́ náà kò sí. Si ọ̀rọ̀ gíná tàbí ọ̀rọ̀ àpáta tí ó lè wí pé bẹ́ẹ̀ pé kò sí ẹ̀ṣẹ̀. Hmm. the only thing that can hinder us not even the demons of the rock or the demons of any tree that can hinder us not to see the might of God except sin. ọlọ́run ọlágúnjú. God of ọlágúnjú. ó ti bá ọ̀rọ̀ àpáta sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ gbódó gan-an àpáta kò gbọ́dọ̀ tó báyìí kó má ní ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àpáta ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ti sọ ọ̀rọ̀ àpáta di asán hmm. gbogbo àwọn irúnmọlẹ̀ gbogbo àwọn àǹjànú gbogbo wọn ni wọ́n ti gba ègún ó wá kú màláìka àwọn ló wà níbí pẹ̀lú wa. yes God of Olagunju has, has rebuked all the demons all the spirits all the evil ones that are residing here the angels are in their position now. àpáta ẹ̀rù ó wá di àpáta ìyìn. ah the the the rock of fear turned to the rock of praise. níbi tí o wà. where you are wà á perúkọ jésù. you call the name of Jesus. lóhùn òkè. sonorous name. má pè é bí ẹni tí òtútù mú o. don't call it as someone that is feeling cold. so they carry the pastor see the pastor. àpáta ayérayé ṣe ibi ìsàbí mi ò sọ̀rọ̀ jẹ́ kí hó mi ò ẹ̀jẹ̀ tó sọlá tí ìhà rẹ̀ ṣe ìwò sàn fẹsẹ̀ mi kò sí sọ mi. mo fẹ́ fo gánà tẹ́lẹ̀ ẹ̀mí ọlọ́run pè mí padà pé kí ló dé tí a ò sọ fún àpáta ayérayé ká tó sọ fún àpáta ìsàlẹ̀ níbí. I want to join the faith before but the spirit of God call me back that why don't we speak to the uh, eternal rock before we talk about the, the natural one. mo wá lọ́rùn èní. I came tonight mo fi orúkọ àpáta ayérayé bá ẹ sọ̀rọ̀ ìwọ àpáta ìsàlẹ̀ tí mo dúró lẹ́yìn. I talk to you uh, eternal rock uh, before I talk to a natural one that I'm standing upon. kò sóhun tí mo mú wá ah, mo rọ mọ́ àgbélé mo wá kó dá ṣọ́ọ̀bù mi mo wó fún ìrànwọ́ mo wá sí gbòòrò sọ. òjò ẹ̀jẹ̀ rẹ lé mi lórí. oh rain the rain of your blood upon me. gbogbo ẹ̀ṣẹ̀ ìyálà ìyá mi àti bàbá ńlá bàbá mi tó lè wí pé kí òru èní kó má ní àmì òru òtútù líle yìí. every pattern kó má rìn pẹ̀lú àmì. that we hinder you not to work with signs. ní ayé mi. in my life ìyáláyá mi bàbá ńlá bàbá mi ẹ̀ṣẹ̀ wọn àti tèmi fúnra mi ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́. bàbá náà màtá náà my own sin oh blood of Jesus wash me clean. ṣé ibi ìsádi mi. make me make me clean o lord. Omi àti ẹ̀jẹ̀ tó jáde ní ìhà Jésù. Mm, the water and blood that came from the side of Jesus. Fún iṣẹ́ àtúnbí. And for the work of regeneration. Ní ọjọ́ tí mo wá sí ayé yìí. The day I came to this world omi ló kọ́kọ́ jáde. it is water that first came out. ní abẹ́ ìyá mi. from my mother's uh, uh, private part. ẹ̀jẹ̀ wá tì mí jáde. the lord push me out. ṣùgbọ́n ní ọjọ́ tá ò tún mi bí. but the day i'm going to be regenerated. lẹ́yìn tí àwọn ṣìkàṣìkà tí wọ́n lérò wípé wọ́n ti ṣe mí nìkan tí wọ́n lérò pé o ti kú wọ́n tún fi ọkọ̀ gún ẹ ṣùgbọ́n fún àtúnbí mi kì í wá ṣe omi ló kọ́kọ́ jáde mọ́ bíbélì pé ẹ̀jẹ̀ àti omi. when the wicked one to, thought they are doing evil then they struck him with spear it is blood that first came out. rántí ikú àti omi ẹ̀jẹ̀ àti omi tó jáde ní ìhà rẹ̀ láti ṣe àtúndà kádàrá ayé mi ọ̀pàpà pábídà sọbidire ọ̀pàpà pábídà sọbidire ọ̀pàpà pábídà sọbidire kádàrá ibi ayé mi ojú ẹ̀jẹ̀ rẹ̀ ní ọdún kẹta yìí rọ̀ ọ́ lẹ́mi kí ibi kí ó di ire inside semper okay you change out evil to good let evil in my life change to good by the power of your blood. Kí ẹ̀gàn kí ó di ògo. Let repose turn to glory. Kí ibi kí ó di ire. Let evil turn to good. Kí ẹ̀gàn kí ó di ògo. Let blame turn to glory. Ojú ẹ̀jẹ̀ Jésù. Rọ̀ lé mi lórí. Àpáta ayérayé. Ṣé ibi ìsádi mi? Ó yẹ gbàdúrà. sọ̀rọ̀ rárá. You're not talking at all. Patrzę, musisz! ọ̀pàpà pàbídà sọ́bídìrẹ́. o change of evil to good. In the name of Jesus. jésù olúwa wa. àpáta ayérayé àpáta farabalẹ̀ ayérayé ṣebí ìwọ ló wà kí ayé tó wà ìwọ ni yóò wà nígbà tí ayé kò ní sí mọ́ àpáta ayéra tó ní àpáta èyí àpáta ayera ayé méjì méjì. àpáta ayera ayé. fi àtẹ́wọ́ rẹ lé òtútù lọ ṣé bí wọ́n lò wá kí ayé tó fi àtẹ́wọ́ lé òtútù lọ wá nígbà tí ayé kò ní í sí mọ́ àpáta ayérayé. Àpáta ayérayé ayérayé ayérayé ọwọ́ àwọn apọ́stẹ́lì kò máa ró méjì méjì ni mo fẹ́ máa gbọ́ látọ̀dọ̀ ìwọ nìkan ṣoṣo yọwọ́ kúrò nínú ìborùn fọwọ́ rẹ̀ yín bàbá lógo mì síwá mì sẹ́yìn lọ sílẹ̀ wá sókè ijó ijó ayọ̀kówó gboyè ràìnràìnràìn níwájú ọlọ́run ìyanu. àpáta ayérayé ọlọ́run ìyanu o ọlọ́wọ́ kábíkábí ọlọ́wọ́ mẹ́dúnmẹ́dún òfẹsẹ̀ jẹ̀rànjọ́gun ọ̀tẹ̀ mọ́lẹ̀ kábíyèsí ọlọ́run ìyanu ọlọ́run ayọ̀ babalọ́lá ibi tí mo ti sáré wá. orí òkè ìjọta nìyẹn odùsọ́nà wọ́n ní kí n wá bá ọlọ́run odùsọ́nà sọ̀rọ̀ ibẹ̀ ni mo ti já padà tí mò ń bọ̀ yí ọlọ́run mi oníkan má wọ́rì màá tó débẹ̀ síwájú wọn kó tó di aago mẹ́fà àpáta ayérayé ṣèbí wọn lò wá ayé tún wà ìwọ ni yóò wà nígbà tí ayé kò ní sí mọ́ o àpáta lóhùn òkè kọ́mọ́ àpáta ayéra ayérayé ayérayé. ṣebí ìwọ ló wà kí ayé tó wà ìwọ ni yóò wà nígbà tí ayé kò ní. lórí ọ̀fẹ́. ẹlẹ́rù ní ọlọ́run àgbáyé. olóore ọ̀fẹ́ o. ẹ̀yin akọrin ẹgbẹ́ra jìjì. yìn ọ́ èmi yóò gbé ọ yóò yìn ọ́ èmi yóò gbé ọ èmi yóò yìn ọ́ èmi yóò gbé ọ èmi yóò yìn ọ́ èmi yóò gbé ọ èmi yóò yìn ọ́ èmi yóò gbé ọ èmi yóò yìn ọ́ èmi yóò èmi yóò yìn ọ́ èmi yóò gbé ọ èmi yóò yìn ọ́ èmi èmi yóò yìn lọ́wọ́ èmi yóò yìn ọ̀gá. èmi yóò yìn lọ́wọ́ èmi yóò yìn ọ̀gá. èmi yóò yìn lọ́wọ́ èmi yóò yìn ọ̀gá. kí ló rẹ òní kí ló rẹ òní kí wíyà wíyà wíyà wíyà wíyà wíyà wíyà wíyà wíyà òní kí ló ró òní kí ló ró kí ló ró kí ló kú kí ló kú kí ló kú kí ló kú kí ló kú òní kí ló ró. yes yes yes yes yes yes yes yes kí ló rẹ. ọmọ afàtẹ́wọ́ gbàre ọmọ afàtẹ́wọ́ ó di bàbá wọn ó di bàbá wọn ó di bàbá wọn ọmọ afàtẹ́wọ́ ọmọ fàtẹ́wọ́. Ah! fẹ́wọ́ ó di ìgbàgbọ́ o ó ti wá di ìgbàgbọ́ o ó ti wá di ìgbàgbọ́ o ó ti wá di ìgbàgbọ́ o amen. òtútù. mountain. Mo fi orúkọ rẹ. I use your name. Bá àpáta yìí sọ̀rọ̀. To talk to this rock. Ìwọ àpáta ayérayé. You the eternal rock of ages. Dàpọ̀ mọ́ ohùn mi. Oh, mingle with my voice. Kí àpáta yìí kó fún mi ní omi tútù. So that this rock will give me cold water. Wà á bẹ̀rẹ̀ mọ́lẹ̀ wà á fi ìka sọ orí àpáta yẹn. Àwa tó wà lókè ń bí ìka wa àti fi sọ bí ó lọ sísàlẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni kò sí ihò. Hmm you will bend down and touch that rock where you are. Those of you that are on the altar here will touch it and will go down. Even there is no hole there. Bẹ́ẹ̀ ni kò sí ihò. There even there is no hole. Ìka wa dẹ̀ kan pátá ìsàlẹ̀. Our soul will go down. Ní ìdásílẹ̀ thank you. Pé ní orúkọ Jésù. In the name of Jesus mo fi orúkọ jésù ọlọ́run ọlágúnjú nígbà tí mo tọpinpin tí mo dẹ̀ ṣèwádìí tí mo wo àwọn iṣẹ́ tí ọlọ́run ṣe èmi náà fẹ́ jẹ́ thomas mo dẹ̀ ṣiṣẹ́ thomas bí mo fẹ́ mọ ìdí abájọ tí ìwọ ọlọ́run fi fi iṣẹ́ ìrọ̀ ọkùnrin yìí lọ́rùn láìkò ńlábò ń jalè ni àbí ó múlẹ̀ ni torí ní orílẹ̀-èdè nàìjíríà ẹlẹ́gàn máa ń pọ̀. mo wá ń wádìí gbà tí mo tọpinpin tí mo wá fòfò fíntan ni well bí ènìyàn bá ṣiṣẹ́ pẹ̀lú ọkùnrin kò lè kábàámọ̀ kò dẹ̀ lè pàdánù láyé àti lọ́run. When I look around and look at our father, I do some research. I want to find out whether he's a thief or in any court. But I found out it is not that. If you work with him, you can never lose instead you are going to benefit. gbogbo ohun tí ọlọ́run aláṣẹ ìjọ apostoli ti kristi pàṣẹ láti ọ̀dọ̀ wọn gbogbo rẹ̀ pátá ló pamọ́ so òun náà wá di student pẹ̀lú àwọn student pé dandan kí a lè mú gbogbo òdodo ṣẹ. all the adati of the authority. ebi tí mo ti ń bọ̀ nìyẹn. authority of the church he kept and he became a student with the students that all righteousness may be fulfilled. torí bá bá ń pè ní onírẹ̀lẹ̀ èmi gbà wípé mi ò tí ì gbà torí ìrẹ̀lẹ̀ àdábọ̀wọ́ ìrẹ̀lẹ̀ kan máa ń wà but mo wá ń nòtẹ wọn lè ó tún gbọ́dọ̀ ṣe ìgbéyàwó mímọ́ ní ìgbéyàwó tílé kò dàrú láti ọ̀pọ̀lọpọ̀ ọdún tí sẹ́dẹ̀ ń tẹ̀síwájú yes he was asked to go uh, to, to do marriage again after many years and the marriage still stands still. Then he said, yes, sir, no problem. Ọlọ́run ní àmì wo ló dẹ̀ tún retí. The God asked me what sign are you still expecting? Mo ní àfi tó bá dẹ̀ mo ní àfi tó bá dẹ̀ ló máa gbà kọ́là torí àwa wòlíì a kì í tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ kọ́là. Bí ẹni pé nǹkan burúkú ló máa ń jọ nígbà tí èèyàn wà ní èwe pé eh, kọ́là kẹ̀ kọ́là àgbà tó dẹ̀ tó sọ̀rùn báyìí oní ẹ̀kẹ́ bọ̀. when he was asked to come and be ordained even as a prophet we uh, prophet don't like color, but yet he surrendered himself to be ordained. ní àmì mẹ́ta wá pé. and then the three signs came to pass. mo ní well ó pè mí ní òru. if he invited me at the middle of the night i will answer. Hmm ìdí ọ̀rọ̀ nìyẹn ẹ gbé yẹ̀ wò. that's because the matter uh, eh, investigated. ìgbà mẹ́ta la ń pè lóòjọ́. three period make us per day. àárọ̀ ọ̀sán àti alẹ́. morning noon and night. ẹ bí ọdún mẹ́ta bá dẹ̀ pé. Hmm. when we are talking about three years. Ọlọ́run mẹ́ta lọ́kan kò gbọ́dọ̀ má ṣe wá ní ògo mẹ́ta nínú ọ̀kan. Amen. The Trinity God must glorify us in three and uh, this third year mẹ́ta ò ní ìtọ́ ẹ máa mú lọ bí o. this is the thing that is taken away from here. àlàáfíà ọkàn hmm. ní àkókò tí wàhálà bá ọkàn aráyé yìí. peace of mind at a time when there is crisis and trouble of mind. ìlera ti ara torí àlàáfíà yàtọ̀ sí ìlera. sound peace peace is quite different ọkàn ni àlàáfíà ń bá dì. the heart uh, is the seat of peace. Health is the seat of the body system. Ìkẹta nìyí o. This is the third one. Ìṣerere. Àṣeyọrí fún ìṣerere ní ayé àti ní ọ̀run. Ó mẹ́ta tí Ọlọ́run ní kí n fún yín nìyẹn. Success for prosperity. Tí àpáta yìí gbọ́dọ̀ yọ̀ǹda nísìnyí. Amen. Success for prosperity earthly and heavenly which rock must uh, eh, release unto you. Àlàáfíà fún ọkàn. Peace of mind ìlera fún ẹ̀yà ara ní inú àti ní òde. sound health of body system within and without. gbogbo àwọn èèyàn ni wọ́n ń support mi láti lè gòkè láti lè sọ̀kalẹ̀ nítorí àìlera ti ẹsẹ̀ yìí inú ń bí gan-an ó <laughs> wá ń ṣe é lòdì sí ẹ̀mí ẹ̀mí wá ṣe lòdì sí òun náà pé ènìyàn bí èmi wá gbọ́dọ̀ sọ pé àìlera kò fún mi ní ìyọ̀ǹda láti jẹ́rìí Jésù so ló bá oníyẹsà a máa ya àwọn ọmọ ìlẹ́nu ni dáàdi ló tún ń fòye tí a fi débi lálẹ́ yìí gan agbára ni mo fi gun òkè síbi tá a mú mi lọ ó wà láàyè. is he alive. omi tútù òǹgbẹ́ngbẹ́ ọkàn mi. oh cold water my i'm thirsty. fún àlàáfíà nínú ọkàn mi lórí aya lórí ọmọ lórí ọkọ lórí iṣẹ́ ìránṣẹ́ àti lórí iṣẹ́ òòjọ́ mi. oh my heart is thirsty of peace over my wife over my children over my husband over my daily work ìlera. sound health. ti inú àti ti òde. within and without my body system. àfi tí ẹ bá jáfara tí ẹ bá ṣiyèméjì. unless you are doubtful ojú rere fún ìṣe rere nípa nípa àṣeyọrí àṣeyọrí ní ìdáwọ́lé mi gbogbo ní abẹ́ oòrùn yìí ní ọjọ́ tó kù ní ayé mi táwọn máa pè ní èní Favored. Àṣeyọrí. Hmm. All round success for prosperity, earthly and heavenly. Àṣeyọrí rere sí àṣeyọrí sí ohun rere gbogbo tí n bá dáwọ́lé ní ayé yìí àti ní ọ̀run. Àpáta yìí o. This rock ó yọ̀ǹda omi ní láti inú rẹ wá. release cold water from you. àpáta ayérayé ọlọ́run ọlágúnjú ni mo fi bẹ́ẹ̀ sọ. so oh, I talk to you through the rock of ages of ọlọ́run. bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa fi ká yẹn sọ then you continue to touch touch that rock. tó o bá jáfara. if you are careless. ibi tí ọkùnrin búburú yẹn ti yọ sí ẹ nìyẹn. and that's why the evil man has caught you. jẹ́ kí igbe rẹ kó lọ sókè. sharp one on your friend. fi ìtara gbàdúrà. I pray earnestly ó ti lóun máa jẹ́ bàbá fún wa. he has spoken to be our father. ó yá kíá báyìí. right now. ìwọ àpáta yìí. you this rock. gbọ́ olúwa. hear the word of God. mo fi orúkọ ọlọ́run moses ọlágúnjú ọmọ ibrahim. I talk mo fi the God of Moses ọlágúnjú the son of Ibrahim. Mósè bá ẹ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pá hmm. èmi náà lo ọ̀pá àdúrà. And ah, Moses talk to you with the staff I talk to you with the staff of prayer. Fún mi ní omi tútù. Give me uh, cold water. Fún ọkàn òǹgbẹ mi. For my thirsty soul. Ọkàn mi ń pòǹgbẹ. Oh my, my my soul is thirsty. Àlàáfíà. Peace. Fún ilé mi. For my home. Fún iṣẹ́ mi. For my work. Ọkàn mi ń pòǹgbẹ. My heart is thirsty. Ìlera. it nínú àgọ́ ara mi àti ní òde. within my body system and without. ojú mi kò gbọ́dọ̀ fọ́. my eyes must not be blind. etí mi kò gbọ́dọ̀ di. my ear must not be deaf. ọwọ́ mi kò gbọ́dọ̀ rọ. my hand must not be withered. ẹsẹ̀ mi kò gbọ́dọ̀ rọ. my leg must not be withered. ìkankan nínú wọn kò dẹ̀ gbọ́dọ̀ fi mí sílẹ̀ lọ ní ayé yìí. àjọ wa ni àjọ máa lọ none of them must leave me here we come together and must go back together. ìwọ àpáta yìí. you this rock. mu omi jáde. give me cold water fún àṣeyọrí rere fún ìṣe rere. o for uncertain of prosperity. ní ayé àti ní ọ̀run. ẹ̀sẹ̀ ànẹ́bùlẹ̀. ó ó yẹ pariwo. Eli, sai sapa, onja fara ó kù ṣẹ́jú kan péré. one more minute for you. Jésù Olúwa wa. Ah ẹ bá sọ̀rọ̀ nítorí méjì sí. talk to that rock in two other statements. fún mi ní omi. give me water. fún ẹ̀mí gígùn. for long life. mi ò gbọ́dọ̀ kú ikú àìtọ́jọ́. I must not die premature death. fún mi ní omi. give me water. fún iye àìnípẹ̀kun. for eternity oúnjẹ àjọ̀dún lẹ̀ ń jẹ yẹn. that's the uh, food for the anniversary. oúnjẹ àjọ̀dún lẹ̀ ń jẹ yẹn. that's the menu for the anniversary. Fún mi ní omi. Give me water. Ti ẹ̀mí gígùn. Of longevity. Mi gbọ́dọ̀ kúkú àìtọ́jọ́. I must not die in an uh, uh, uh, premature death. Bí ikú di méjì èèpìn ni. Even if death is as cheap as uh, a, a penny. Yálà èmi tàbí aya mi tàbí ọmọ mi. Either me, my wife, my children. A ò gbọ́dọ̀ kúkú àìtọ́jọ́. We must not die premature death. Fún mi ní omi. Give me water fún iye àìnípẹ̀kun. for eternity. ó yẹ bá sọ̀rọ̀. àpáta ayérayé mo fi orúkọ rẹ bá àpáta ìsàlẹ̀ yìí sọ̀rọ̀. o eternal rock of ages I talk to you to this natural. pé kí mú omi jáde fún mi. that you give me water. fún ẹ̀mí gígùn. for longevity kí omi omi jáde fún mi. that you give me water. fún ìyè tí kò ní pẹ̀kú. for everlasting life. ho o ṣeun bàbá àpáta yìí o ó kárí. àpáta ìgbàlá ọlọ́run ìyanu ọmọ aládé aláfíà o mo kí ọ jésù ó kú iṣẹ́. jésù olúwa wa dìde síwájú ọ̀rẹ́ rẹ. stand before your friend. wọ́n á pe orúkọ Jésù díẹ̀ kan. you call the name of Jesus once. oúnjẹ àjọ̀dún là ń jẹ yẹn. we are eating the the the menu of the anniversary. ìyókù jẹ́ àjẹyàmọ́gbẹ́. and uh, the other one is one that we are going to eat and pass it to feces. tó bá ti pe orúkọ Jésù ní ẹ̀kan. we call the name of Jesus once. wàá wá kọ orin àjọ̀dún orin tí Ọlọ́run bá fi ṣe ẹ lọ́kàn. you sing the song of. ìwé ni ọpẹ́ ni o. song of praises ìwọ má ní kí olúwa kó fa ọkọ̀ àti ìdàyọ̀ kò ní dáhùn yẹ báyìí. don't hmm. tell God to bring spear and sword he will not answer that now. má dẹ̀ ní kẹ́nikẹ́ni kó ṣàgolo wọnú igbó. you don't pray that anybody should run lunatic now. jẹ́ kí ìyẹn ó di ọjọ́ mìíràn. let it be another day. kan kọ́ orin ìyẹn kan sí ọlọ́run. sing one praises unto God. kó kọ́ orin ìyẹn sí ọlọ́run. song of praises unto God tó bá dẹ̀ mọ̀ kankan sáré gòkè wá bí màá yá ẹ ní ọ̀kan. if you don't know any just rush to up, up here i will borrow you one. pé ọlọ́run ti ṣe. that God has done it. ẹ gbogbo kókó inú ìròyìn iṣẹ́ ìránṣẹ́ màá kàn sọ lókèlè kan náà nísìnyí ìyẹn náà ni pé èmi ò jẹ́ bàbá kan ṣoṣo fún mi. and then after that I see briefly to you that. ẹ̀yin náà ò bá ní máa wá àwọn bàbá kiri mọ́. Hmm. I will only be your only father. You will not be running about. Yeah, ènìyàn bá ti ní bàbá òkè kò ní ìdí bàbá ìsàlẹ̀ When you have the father up there, you don't have, you don't need godfather again. Bí o bá jáfara àwọn bàbá ni wà tó máa wá kiri. If you are not if you are not smart enough, you be looking for fathers. Ṣùgbọ́n ìlérí àkòrí ti ọdún yìí pé I be a a never you forget that a. Eh, eh, Ajayi Crowther try ó gbìyànjú ó gbìyànjú èmi ó sì jẹ́ bàbá fún yín èmi ó jẹ́ bàbá kan ṣoṣo láti ibi tí a ti mú wá sí èdè Yorùbá. that he promised to be the only father unto you. èyí ni pé a yọ èmi àtẹ̀yìn kúrò nínú àwọn tí ó tún máa wá àwọn bàbá. amen that God has moved us for among those that be looking for fathers wà kọrin yìí kan. just sing one praises. ọlágunjú káì mo ní bàbá káì mo ní bàbá ta ló sọ pé ò sí bàbá káì mo ní bàbá ta ló lé mi ò ní bàbá káì mo ní bàbá ta ló sọ pé ò ní bàbá káì mo ní bàbá wo bó ti jókòó tó ń ṣe káì káì mo ní bàbá ta ló sọ pé ò bàbá káì mo ní bàbá kábíyèsí bàbá wa káì olùgbàlà bàbá wa ikú sọ pé ò sí bàbá àìsàn ní kò sí bàbá ìpọ́njú ló ò ní bàbá àwọn àjẹ́ ló ò ní bàbá olóògbé ní ló ò ní bàbá ìrọ̀mọ́lẹ̀ ló ò ní bàbá káì kò ní bàbá káì kò ní bàbá lẹ́yìn mo ní bàbá ikú lóò ní bàbá àrùn lóò ní bàbá ayé lóò ní bàbá ìyáni ò ní bàbá àwọn ìlérí lóò ní bàbá àwọn ìyá òṣòro ga wọn lóò ní bàbá káyì ó ní bàbá káyì ó ní bàbá káyì ó ní bàbá ló sọ pé òní bàbá ta ló sọ pé òní bàbá ta ló sọ pé òní bàbá káì káì káì káì káì káì káì káì káì káì káì káì ta ló lóòní bàbá. ìyìn kan sí ọlọ́run. you sing one praises unto God. anthem àjọ̀dún ọdún kẹta. the anthem of uh, the third year anniversary. ìwọ náà ni wàá compose ẹ. you are the one that will compose it. ìwọ náà ni wàá lead ẹ. you are the one that will lead it. ìwọ náà ni wàá tún gbé. you are the one that will back it up you compose composer ni ẹni sí àyà ẹlẹnu pé wàá rí orin yìí kan. you see that you have been surprised to see one song of praises. ajá àbálẹ̀. the new one. èyí ìyẹn wáyé ti. Babajide kì í wá àti. Ẹ̀rẹ́mi. Ẹ̀sí ẹ̀sí. Ọ̀sọ̀ orí yakun yakata mo ń dán. Mo ní bàbá. Mo ní bàbá. Mo ní bàbá. Ìwọ ni kò mórin kọ. filosofa Babájídé kò ní wá orin yẹn tì. bí o tún bá ṣe yíká nìyẹn. Ooh. gbogbo wa náà gbọ́ ní húúú mo ní bàbá mo ní bàbá mo ní bàbá mo jà fàfà mo jà fàfà mo jà fàfà ìwọ ní kò mú rí kọ bàbá wọn yẹn mo bá díẹ̀ nù wọn rìn díẹ̀ ní òróró yẹn ó tẹ̀ mélòó tó ta lé mi lórí náà ẹ fẹ́ rí bóyá bàbá tó ti gbàgbé pò ti ta lé mi lórí níjọ́ kan lọ́dún ní borí ẹ̀ borí ẹ̀ di ọwọ́ mọ́ orí rẹ. hold your head. ní láti òní lọ. bàbá ọlágúnjú nígbà tí àìsáyà tó ń sọ̀rọ̀ jésù. when Isaiah was talking about Jesus. wọ́n á sọ ó ní òrí àmọ́ àti oyin ni yóò máa jẹ oúnjẹ rẹ̀. that is which shall be shea butter and honey. èwo lórí àmọ́. which one is shea butter. ọ̀rọ̀ ọlọ́run ni. the word of God. èwo lóyin. which one is honey. àdúrà ni. is prayer. ó ní ìdí nìyẹn tó fi máa mọ bí a ti ń kọ ibi àti bí a ti ń yan ire. that the reason is that you know how to reject evil and choose good òríàmọ àti oyin. shea butter and honey. ni yóò jẹ oúnjẹ rẹ. shall be food. ó ní kí ó lè mọ bí a ti ń kọ ibi. so that you know how to reject evil. àti bí a ti ń yan ire. and how to choose good. ọlọ́run àjọ̀dún. God of this anniversary. fún mi ní òríàmọ àti oyin. give me shea butter. láti òní lọ. right from today. kí orí mi kó máa kọ ibi. so that my head will judge evil. ìbá àjójú àlá ìbá àjójú ayé. I the dream of the reality. kí orí mi kó bẹ̀rẹ̀ sí yan ire. ẹ̀ pariwo náà. Yọ ọwọ́ mọ orí rẹ bá orí rẹ sọ̀rọ̀. Hold your head, talk to your head. Bá orí rẹ sọ̀rọ̀. Talk to your head. Ah, mo ní kó di ọwọ́ méjèèjì máa gbárí rẹ. Hold your head with your two hands. Délé Òjó ní early early sixties ó ní ibi torí ń gbé ní rè kẹsẹ̀ sí ní àlọ́ ibi torí ń gbé ní rè kẹsẹ̀ sí ní àlọ́ orí lóníṣe ẹ̀dá làyàn mọ́ o orí mi tì mí délé o àjò mo wà o. ìrìn àjò mi jẹ́ mórí délé ọmọ ọlọ́run ràn mí lọ́wọ́ o má jẹ́ ń bá ayé lọ jésù olúwa nítorí pé ọlọ́run ti ṣe é ní àṣepé fún ẹ. because God has perfected everything concerning you. tẹ̀ríntẹ̀rí bó bá ti rí ọ̀rẹ́ rẹ tí ojú ẹ̀ kò túká tí ó kàn sùkúrú ẹnu sùkúrú lọ́dọ̀ rẹ̀. with her if you see your friend that is not cheerful move away from him or her. wá kọ orin àjọ̀dún kan. Just compose one song of anniversary. Orin àwa dúpẹ́ mo dúpẹ́ fóun tó ṣe bàbá. Ó yà ayé mi wò fún mi lómi àpáta. Bẹ́ẹ̀ làwọn áńgẹ́lì ó mọ bẹ́ẹ̀ gbé. Ó kọrin lọ́ntì ẹ̀ nìyẹn. Mo mú mi àpáta orí mi di rere ṣé mi ò kọrin. ẹ kọrin. mo mú mi àpáta mo ti wá dá láyọ̀ mo mú mi àpáta mo ní ìyá ìní pẹ̀kun olúwa olúwa ó mà ṣeun ṣeun ṣeun antẹ́mù dúró àbí kò dúró ó yẹ pariwo Jésù ah, orin la ní o kọ. you have to sing o. Ah, eléyìí ò máa jójó mọ orin. you don't know how to dance. Ah, èsì o ọbadàre ní èsì o. olùgbàlà ni a kọ orin. wà ní mo ti gbégbá ọpẹ́ mo ti gbégbá ọpẹ́ kí tún ni. mo ti gbégbá ọpẹ́ aráyé fẹ́ bàráyé kọ̀ mo ti gbégbá ọpẹ́ òwe mo ti gbégbá ọpẹ́ lọ́dún kẹta mo ti gbégbá ọpẹ́ bàráyé fẹ́ bàráyé kọ̀ mo ti gbégbá ọpẹ́ bàráyé fẹ́ bàráyé kọ̀ mo ti gbégbá ọpẹ́ òwe so máa gbégbá ọpẹ́. mo ń bọ̀ farabalẹ̀ náà ọ̀rẹ́ mi àjọ̀dún là ń ṣe ìwàásù rẹpẹtẹ kọ ó lọ máa jẹ́ bàbá fún ẹ ó dẹ̀ ti jẹ́ ohun tí iṣẹ́ bàbá náà ni kó bá ọ ìyẹn la ó ṣe nísìn kó fún ọ. The work of the father the child and take care of the child. ọlọ́run ìyanu ni. Yes ìyẹn kì í sọ̀rọ̀ ọ̀la mọ́ ìgbà ọpẹ́ ni mò ń wò lọ́wọ́ rẹ yẹn ó yá pé gẹ́gẹ́ pé gẹ́gẹ́ pé gẹ́gẹ́ ìfá ọpẹ́ gbogbo ayé lábẹ́ ìyìn ọlọ́run lógo gbogbo èèyàn ló máa bẹ́ẹ̀ dúpẹ́ sotí gbégbá ọpẹ́ fara rẹ balẹ̀ o sotí gbégbá ọpẹ́ bàrà yìí fẹ́ bàrà yìí kọ̀ sotí gbégbá ọpẹ́ bára yé fẹ́ bàbá sòtì gbé ká ọ̀fẹ́ òwe ẹgbà mi ló kí n gbọ́ mo ti gbé ká ọ̀fẹ́ ó yá gbé gẹ̀gẹ̀ gbé gẹ̀gẹ̀ gbé gẹ̀gẹ̀ mo ti gbé ká ọ̀fẹ́ bára yé fẹ́ bàrá yé kọ́ mo ti gbé ká ọ̀fẹ́ bára yé fẹ́ bàrá yé kọ́ mo ti gbé ká ọ̀fẹ́ òwe níwòyí ọdún tó bọ̀ gbogbo ẹ̀yin àgàn ti dọlọ́mọ. oníṣẹ́ ọwọ́ ẹ ti kọ́lé. oníṣòwò gbogbo ilẹ̀ ó jèrè ọjà o. gbogbo ọmọ iléèwé ló máa ṣàṣeyọrí. òṣìṣẹ́ ìjọba gbogbo wọn ni wọ́n ti gbàwé ìgbéga. bàbá yẹ fẹ́ bàbá yẹ kò farabalẹ̀ sotí gbogbo ọpẹ́ bàbá yẹ fẹ́ bàbá yẹ ṣó ti gbé bá ọpẹ́ o ó ti gbé bá ọpẹ́ lóhùn ó ti gbé bá ọpẹ́ bàbá yẹ fẹ́ bàbá yẹ kọ̀ ó ti gbé bá ọpẹ́ bàbá yẹ fẹ́ bàbá yẹ kọ̀ ó ti gbé bá ọpẹ́ o. ó kárí ọmọ onígìtá yìí lórí ẹ. sotí gbẹ́gbà ọgbẹ́ tó jẹgẹ tó jẹgẹ tó jẹgẹ tó jẹgẹ lọ gbé ọ̀rẹ́ rẹ ní kó bẹ́ẹ̀ fi nǹkan sí ní kó bẹ́ẹ̀ fi nǹkan sínú igbá. ẹ lérò pé ọlágúnjú ló dé wọ agbádá ni ẹ mọ̀ sọ́jọ́ ọdún rẹ̀ lélẹ́yìí èmi náà wọ funfun lẹ́yẹ ń sùn ìyàwó alápatínrín mo yá wọ ti gùrẹ̀jẹ̀ gùrẹ̀jẹ̀ là ń bá gbàlagbà mo ti gbé bá ọgbẹ́ aláyé fẹ́ máa ráyè kọ̀ mo ti gbé bá ọgbẹ́ aláyé fẹ́ máa ráyè kọ̀ mo ti gbé bá ọgbẹ́ òwe ó yá kí n gbọ́ mo ti gbé bá ọgbẹ́ lórúkọ Jésù mo ti gbé bá ọgbẹ́ aláyé fẹ́ máa ìgbéga ọpẹ́ báráyé fẹ́ báráyé mo ti ìgbéga ọpẹ́. omega alfa omega ìwọ ni mo fi tó bàbá ó yá alfa omega alfa omega ìwọ ni mo fi fún o bàbá ìwọ ni mo fi fún. alfa omega omega omega omega ọlọ́run ọlábíyí alfa. omega ìwọ ni mo fi yìn fún òun pa ee alfa omega alfa omega ìwọ ni mo.